محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول الإمام النووي رحمه الله في الباب الثالث والخمسين من كتاب رياض الصالحين باب الجمع بين الخوف والرجاء نبي أفبا صرم nípa pé àwọn kòkòrò yẹn lè àwọn fẹ́ bá a sọ̀rọ̀ nípa bá a ti ṣe máa pa ìbẹ̀rù Allah àti ìrankan rẹ̀ pọ̀ lọ́dẹ̀ yẹn kan ṣoṣo kó máa bẹ̀rù Allah kó sì tún máa rankan rẹ̀. ẹ̀kọ́ gbogbo àwọn èèyàn tá a dìjọ́ ń àwọn náà ni wọ́n dúró dọ́gba pin àwọn kì í ṣẹni tí máa rólé apá kan dápá kan sí gbogbo dáadáa náà ní bẹ lọ́dọ̀ wọn wọn kì í ṣaláṣe jù wọn kì í ṣaláṣe ètò ẹ̀rí pa àwọn dúró dọ́gba torí ẹ̀ An-Nawawi rahimahullah wọn ni ẹjẹ oyè yín o anna al-mukhtara lil-abdi fi أن يكون خائفا راجيا lọ́mọ amadájú pé ń ta sàlẹ́sà fún èèyàn nígbà tó bá gbádùn òun náà ní kó jẹ́ni tí ń bẹ̀rù Allah kó sì tún jẹ́ni tí ń ran kan rẹ̀ lákòókò kan náà. wa yakunu khawfuhu wa raja'uhu sawa'a kó sì jẹ́ kí ìbẹ̀rù òun àti ìran òun wọn jọ dọ́gba nígbà tó bá lálàáfíà irúgbó ti ti ń páyà ọlọ́ọ̀hún tó ń bẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́ máa ran kan àti rí dáadáa gbàdọ̀ rẹ̀ ọ̀jẹ̀ kí àti ìbẹ̀rù tó ń bẹ fún ọ sí ọlọ́ kọ́dọ́gba pẹ̀lú ìran kàtó ní sí ọlọ́ nínú póòrì òrè gbà lọ́dọ̀ rẹ̀ ó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ nípa súnà àwọn míì ṣàlàyé pé àní jẹ́ kí ìbẹ̀rù eléyìí tá a ní sí Allah àti ìran kàdá ní sí kọ́dọ́gba nígbà tá a bá gbádùn kàkà bẹ́ẹ̀ ńṣe láàjẹ́ kí ìbẹ̀rù tá a ní sí Allah kó lékele sí ìran kàdá lọ́nà tí ó fi máa ṣe wá láǹfààní àti máa kó wa níjànú jìnnà sẹ́sẹ̀ nítorí tí wọ́n bá jọ dọ́gba àní rí ẹni tí ru méjèèjì jọ dọ́gba lọ́dọ̀ rẹ̀ ń gbogbo ìgbà lẹ́ni tí ó máa jìnnà sẹ́sẹ̀ ó lè máa rọ́ọ̀lù ó lè máa ṣe pẹ̀lú ẹ̀mí pé ṣebí aláforíjìn lọ́lọ́ ó lè máa rọ́ọ̀lù ó lè máa ṣe pẹ̀lú ẹ̀mí wípé ṣebí aláforíjì ni Allah eléyìí tó sì jẹ́ pé ò ní yí máa ṣe bẹ́ẹ̀ tó fi wá dẹni tó ṣe pé ọ̀nà ní àti dẹ́ṣẹ̀ ọ̀ka dẹ́ṣẹ̀ kún kankan tó tó dẹ́rù bàyàn téèyàn ó fi sá fún ma torí rẹ̀ kí méjèèjì ọmọ dọ́gba lọ́ọ́ dáa jù ní ìgbà tó ọgbádùn kí agbọn àbẹ̀rù tó ní sí Allah kọjá kò ní ó lékele lékenka jù ju agbọn àrùn kan sí Allah lọ. An-Nawawi nínú ọ̀rọ̀ tiẹ̀ wọ́n á ní tàǹbà ń sáré ẹjẹ́ àjọ jẹ́ pé agbọn àrùn kan Allah ó ní ó máa bẹ fún wa nígbà tá ń bá nítorí kó lè bàjẹ́ ibi tí ara yẹn bá padà já sí sábà dáadáa pàdé lọ́dọ̀ Allah tẹ́ bá gbàgbé nínú ìdánilẹ́kọ̀ọ́ tó síwájú àti kàdíta nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó sọ pé la yamutanna ahadukum illa wa huwa yuhsinu dhanna billahi azza wa jal ẹnìkan ní yín ò kú àyàfi kó jẹ́ tó ṣe é pé ó ń ro dáadáa sí Allah ọba tó ga tó gbangba alimá muslim ló gbé jáde mẹ́ẹ̀. wọ́n ní tí a bá wo àwọn ẹ̀rí tó wá nínú al-Qur'an àti ti sunna a rí i pé wọ́n pọ̀ jọjọ lórí ọ̀rọ̀ tí wọ́n bá ní sọ lórí kẹ́ni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ méjèèjì náà la gbọ́dọ̀ rí lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Nawawi sọ ní ìgbà tó bá gbádùn àti ìbẹ̀rù Allah àti ìrànkan Allah à ń fẹ́ káwọn méjèèjì ọ̀dọ́gba lọ́dọ̀ rẹ̀ bàtà àwọn olùmọ̀ nípa súnà mi sọ ìpè rárá kí agbọn àbẹ̀rù Allah kọjá kò ń lọ́pọ̀ ju agbọn àrànkan rẹ̀ lọ torí pé eléyìí ni ọkà pa àti kò ní níjànú láti jìnnà sáwọn ẹsẹ̀ pàápàá jùlọ àsìkò tó à ń bá ń dẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹni tí kò bá ní ìpinnu ọkàn tó ga tí ó sì máa bẹ̀rù Allah ní ìbẹ̀rù tó ga kò ní rọrùn fún rárá láti pẹ̀sẹ̀ tì lásìkò ìgbà tí máa ń dẹ́ṣẹ̀ lọ́wọ́ nínú àwọn ẹ̀rí tó fi hàn wá abala ìbẹ̀rù Allah àti ìrankan Allah wọ́n gbọ́dọ̀ wà pẹ̀lú mọ́mìnì òun náà ní tó wá nínú suratul A'raf àyà kọkàndínlọ́gọ́rùn suratul A'raf àyà kọkàndínlọ́gọ́rùn kíni jẹ́ kọkàndínlọ́gọ́rùn ninety nine ọlọ́run ẹlẹ́dàá sọ pé fala ya'manu makra Allahi illa al-qawmul khasirun afa aminu makra Allah fala ya'manu makra Allahi illa al-qawmul khasirun. ṣé ọkàn wọn á balẹ̀ sí ètè Allahu níbi si ọkàn yẹn balẹ̀ sí kí Allahu kó dètè sí yẹn ọkàn ẹnìkankan kì í balẹ̀ o sí pé kí Allahu kó dètè sí àyàfà àwọn ẹni òfò nítorí pé àwọn èèyàn tó lẹ́kùn dágbára kankan ni àwọn èèyàn létekéte àwọn èèyàn jákujáku tí bá dètè sí ọ. kìí ṣe gbogbo ìgbà lọ́sọ̀pọ̀ bìlà kí wọ́n máa dẹ́tẹ̀ wọn so àìmọye òjò tó ti rọ̀ sílẹ̀ ti mu à ó lè fojú di gitirin kégi tirin ogún ọ lójú gbangba kọ́ sọ pé tè wọn ní nǹkan kan tí ó ṣe sí ọ kọ́ yẹ kí wọ́n fi ètè wọn fi gbé ọ sí wọ́n fi mú ọ wọ́n fi mú ọ fìdí rẹ́mi tó wá fàyà lulẹ̀ tí gbogbo nǹkan bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ èèyàn lásán bíi tiẹ̀ nù. ما wá ní ète látọ̀dọ̀ Allah fala ya'manu makrallahi illa alqawmul khasirun ẹnì kí wọn ti ti máa fọkàn balẹ̀ fàyà balẹ̀ sí ète Allah pé kó tètè sùn àyàfẹ́ wọn ẹni òfò abẹ́lọ́ kọ́mẹ́sì ti wá lẹ́ni òfò eléyìí túmọ̀ sí pé a máa bẹ̀rù makrallah agbọ́dọ̀ máa bẹ̀rù makarallah ká máa bẹ̀rù ète allah olóríire kan sí láyé tí ó sọ pé ète tó bá wọ allahu láti fọhùn láti dálé òun lórí kọ́dà olóríire kan sí tí ó sọ bẹ́ẹ̀ nítorí pé òun fa'alun lima yurid òun tó bá sì ṣe gbogbo ohun tó ṣe tán kọ́ kò sí ẹ̀dá ọlọ́ǹkà tó lè bí léèrè pé kí ló dé tẹ́ fi ṣe báyìí kìí ti rí tí ò fi jẹ́ pé báyìí lẹ́ ṣe la yusalu amma yaf'alu wa hum yusalun a kì í bi Allahu léèrè nípa nǹkan tó ṣe ṣùgbọ́n àwa èèyàn ẹni tí wọ́n bi léèrè làwà torí ẹ̀ á rí i kẹ́ àwọn olóríire àwọn ìsọlá alẹ̀ fún ojókòó rẹ̀ pẹ̀tì kọ́kàn wọn balẹ̀ sétè Allah. àwa ń sọ lẹ́nu rẹ ti ya bí ma yi tó ti ti mu <laughs> ṣébi ètè Allah ọ̀dà nǹkan kan mọ̀ ọ̀dà nǹkan kan mọ̀ tí Allah bá sí ọ gbogbo nǹkan rẹ tó ti da yọ gbogbo àlámàrí rẹ ọ̀dà kù tiẹ̀ ní máa ń tó sẹ́kù fún ọmọ nínú ilé ayé rẹ gan nínú àwọn a sì máa ní rọjá o rahmatulah ìkẹ́ Allahu làwọn afẹ́ kìí ṣe ète rẹ̀ tọ́ Allahu rabbul alamin ó ti ń sọ fún wa ìkẹ́ innahu la ya'asu min rawhillahi alqawmul kafirun innahu ìkẹ́ dájúdájú. òhun láàyè ẹ̀sùn mìíràn ọ̀hìnlá ẹnìkan kì í sọ ìrètí nù níbi ọlọ. Allah pé a ó lè o àmọ́ bí irú wọ ikọ̀ ó lè lẹ́tọ̀ọ́ sí kẹrẹ tọ́m bá ń ti ń sọ ìrètí nù níbi àtiríkẹ́ Allah òun náà tó burú ẹ̀rọ kíta alákọ̀ọ́kọ́ ọkàn rẹ̀ balẹ̀ má jẹ́ kí má jẹ́ ni tí ó ti jákàn sọ̀rọ̀ ìdínú níbi àtiríkẹ́ Allah nítorí pé ni tí ó ríkẹ́ Allah wọn kọ́ sí wọn lórí ìgbàdá àkà mà ní kí tó bá fẹ́ ríkẹ́ Allah wàá sẹ̀mí wàá kú ní mùsùlùmí ó sì ní sẹ̀mí kú ní mùsùlùmí lórúkọ lásán ṣùgbọ́n wàá sẹ̀mí ní mùsùlùmí tí ọgbẹ́sìn àti òfin rẹ̀ ti ń tẹ̀lé. wàá wá kú lórí pọ̀jẹ́ mùsùlùmí tó gbẹ̀sìn àti àwọn òfin àti ìlànà rẹ̀ tó yẹ pé orí péńtẹ̀lé náà ló ti kú tó bá ti jẹ́ bẹ́ẹ̀ má sọ̀rọ̀ ìtinú níbi àti rí ìkẹ́ Allah ah, ń lọ insha Allah anbẹ́lọ́ pé kí Allah Rabbul Alamin kó fi kẹrẹ̀ gbogbo ọ ní ah, ẹ̀dá ẹ̀ mú nǹkan mẹ́ ẹnìkan ò sí tó máa níbi ìkẹ́ Allah àyàfà wọn káfìrí ibẹ̀ ń ṣe màá káfìrí wọ́n pè é ní káfìrí nítorí pé kàfírù òun náà lẹni tó gbé nǹkan pamọ́ ẹni tó gbé nǹkan pamọ́ ni wọ́n ń pè ní káfírù torí rẹ̀ ni Allahu Rabbul Alamin ṣe pé àwọn àgbẹ̀ ní kòfàr nínú Suratul Fath oni liyaghiza bihimul kuffar wọ́n máa ń pe àwọn àgbẹ̀ ní kuffar yu'jibu az-zurra'a liyaghiza bihimul kuffar zurra'a ló pè wọ́n bẹ́ẹ̀. kafir wọ́n máa ń pe àgbàdo ẹni torí pé tó bá mú àgbàdo tó bá kì bọ́nu lẹ̀ kí ni ó sè yóò gbé pamọ́ ni à yóò bọ́ mọ́lẹ̀ àbí yóò sí lẹ̀ aha eléyìí ló fa náà fi ń pè ní káfù yálà àwọn kẹfẹ́rí ti tá fi ń pa àwọn ní kò fa nítorí pé ya'rifuna ni'matallahi thumma yunkirunaha wọ́n máa ìdẹ̀ra tí Allah Rabbul Alamin tó ṣe fún wa lẹ́yìn náà wọ́n máa wá takò pọ́dọ̀ Allah ló ti wọ́n máa sọ pé àwọn lẹ́tọ̀ọ̀sì ní táwọn ti làwọn fi lẹ́tọ̀ọ̀sì sẹ́mi àgbà táwọn ti ń jìyà bọ̀ lórí bàbá làwọn tó fi lórí bàbá àwọn kó tó wá di kọ́ kà wọ́n. eré yá tiwa làwa ń jẹ o ẹ má wulẹ̀ gbé lọ sọ́dọ̀ Allah kan kíkẹ́ kó máa kó náà máa wò kó ló ń sórí fún wa ẹgbẹ́ lẹ́nu àwọn òpònú kó náà máa wò kó ló ń sórí fún wa. torí rẹ̀ ẹni tó bá ti yabara mọ́ orí jẹ wọ́n máa ń pè ní káfíìrì lè juhudihim ni'matallah nítorí títakò tí wọ́n takò dẹ̀ra Allah àkàrà tí wọ́n bá ka ìdẹ̀ra Allah òkun sọ ẹ̀kọ́ ṣe kò fáàrù ni tálẹ̀ ní tó dá wa ta ló ń pèsè fún wa kí ni ta ní tí ọ̀jẹ́ pé Allah ló fún wa mú wa kọ́ gbẹ̀bùn òun náà ló fún wa ní gbogbo nǹkan tọ́ba wa kan ká pé ìwọ rẹ̀ fún un eléyìí tí ṣe kájọsìn fún lónìkan nítorí pé onìkan náà lọ dáadáa wa oníkálukú á máa yọ ọsẹ wọn máa yọ ọnu. wọ́n lè máa pe aṣọ nìkan náà ni wọ́n á darí gbogbo ẹni tí kò láwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ là ń pè kí wọ́n bá ní bẹ́ẹ̀ bá kó tètè gbọ́ kíákíá. wọ́n ní kò fọ́ àròyìn yẹn ń jiyàn ẹ gbá ọlọ́ọ̀hùn gbọ́ torí ẹ̀ ajẹ́ pé a máa bẹ̀rù sísọ ìrètí nù kúrò nínú ìkẹ́ Allah gbogbo apáta láàrin wa sí Allah ṣé à ń wò pé tá a bá kú ní ìsìn ṣáàlá wà lùjánná àbí kí là ń wò ẹ wò dáadáa o sẹ́ńtà yìí ń wò nù bàbá Rashid sẹ́ńtà ń wò nù ìwọ náà nù ìwọ rondo náà nù ń wò nù ẹ̀ ń wò pé tá a bá kó àwọn àlùjánnà sá inshàlá mhm. bàbá abdulwadud kí lẹ́yìn wò tá a bá kú bọ́lá o ẹ sọ̀rọ̀ inshàlá àlùjánnà ni gbogbo wa ń wò pa wò á máa ran kan rẹ̀ pé ah, ọmọ ti sọ̀rọ̀ àlùjánnà o tí kọ́rídọ̀ kan máa ń bẹ tí yóò ti kọ́kọ́ máa gbá tẹ̀ kó tó di pàtó tó fáìlì ẹlẹ́ ó rò pé bí fáìlì rọ́jà bá tó láàyè tọ́ọ̀ bá ti wà lè jẹ́nà kúbẹ́ ló túkùtù ọwọ́ ẹtù wọn bá fi sí náà bó wọ́n fi sí bẹ́ẹ̀ kò sẹ́kẹ̀ta torí gbogbo orú ẹ̀yàn philosophy rọ̀ ni náà pé actually èèyàn lè mẹ́tì wọ̀ tó bá ti jẹ́ pé kọ́rídọ̀ kan àti wọ́n kó àwọn ẹrú olúwa rẹ̀ sí wọ́n rò pé yé tá a eh, ẹ fẹ́ yí ẹ̀yìn tẹ́sí ń bẹ̀rẹ̀ so eléyìí túmọ̀ sí kí tó bá ti rà lìjẹ́ náà wọ̀ bólókù ẹni tí wọ́n bá fi sínú ńkọ́ Rabbuna azza wa jal onífẹ́mẹ́n zọ́ọ̀xẹ̀zẹ́xà àní wà ọ̀dọ̀ xilal jẹ́nà wà ọ̀dọ̀ xilal jẹ́nà tẹ̀fẹ̀ kọ́dẹ̀ fẹ́ẹ́ ẹnikẹ́ni tí wọ́n bá gbé dènà síná tí wọ́n wá gbé wà lẹ́jẹ́ náà ọ̀dájú kò ti jèrè abẹ́lẹ̀ ọ̀nkọ́ jẹ́ káwa náà jèrè kílẹ̀ bá yé wa a pé a bẹ̀rù àti sọ̀rọ̀ ìtinú kúrò níbi ìkẹ́ Allah láìkín kí ló wọ́pẹ̀ nafsẹ́ lákòókò tí à ń ṣe bá náà à nífẹ̀ẹ́ tí wàá ṣeré o kò tó pé mò ń bẹ̀rù àtiwọ́ náà tẹ́mi ẹ̀ bá ti sin Allah tọ́lá ẹni tí ò sin Allah ojú ọ̀nà kí lọ́wà innahu labi sabili jahannam ojú ọ̀nà jahannam lọ́wà abẹ́lẹ́ ipa kíyèsí ọba ni lọ́kàn jẹ́ o ó sì jẹ́ nǹkan tó ṣe pé kò wetí gbọ́ rárá kò sì wojú rí púpọ̀ nínú àwọn mùsùlùmí Yorùbá yìí wàláhì orúkọ lásán wọn fi ń ṣe Islam wọn ì sin Allah wọn ì sin Allah ẹ̀ka gbọ́ wàhídì kẹrìmù sàlámì bẹ́ẹ̀sì fún ìsìn náà wọ́láhì ẹ dákun torí tọ́lọ̀ kí la gbé jàǹgbìn náà rí ta lẹni náà tọ́tẹ̀ bàkalẹ̀ fún yín tó sọ pé tọ́bẹ̀ ò ní sọ̀rọ̀ ṣé ẹ ti nàgà ẹ ti rọ̀ kan ti ríbi tí wọ́n fi yín sí ni tóbi wá jẹ́ pé èèyàn máa ń ṣèṣe ẹni tí ó jẹ́ pé kèfèrí pọ́nbélé ni. ẹlòmí ẹ̀wẹ̀ ó ti lè lọ de tẹ̀sùbà kó dè má wá ju mọ́tò wọ̀lẹ́kín wọn kì í sin lọ wọn kì í sin rárára ọbanilọ́kànjẹ́ ọbanilọ́kànjẹ́ tí o bá ti máa ṣẹlẹ̀ ká máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan á ní màkòbí ṣe ń ṣẹlẹ̀ nù ọmọ kan nínú ọkọ̀ kan tá a wọ̀. lánàá lánàá ń bẹ̀ wọ́n ń pàkíyèsí rẹ lọ síbi ìmúkùmù tẹ̀ mú yìí sẹ́ríkẹ́ ń bọ́jọ́ wájú yín jẹ́ ni ẹ padà mú kí ẹni tí ọ̀ràn yín láti máa mú mú kó ọ máa sanwó ọjà tí ó lọ́jọ́ wájú wọ́n á ní ẹ ṣé ẹ mọ ohun tẹ́ ń bá sọ̀rọ̀ yìí àfa bàbá òun ga àfa kí á ní àfa babaláwo lásán. ṣẹ́kọ́ àwọn babaláwo kò lẹ́sìn kankan tó fẹ́ ṣe lábẹ́ àbúradà ẹ̀sìn Islam àfa tí ń tọ̀dàdì síta tí ń tọ̀dàdì sínú pátá àbẹ́rẹ́ rí nǹkan mọ́ àfa tí ń fọwọ́ sí mú mi tí ń fọwọ́ sí mú mi tọ́dájú kíkọ́wọ́ ọ̀tún ni òfin máa tábà akramakumullah ó bá ní lọ́kàn jẹ́ àsìkò sọ láti tó gbogbo èrò tí ń bẹ nínú ọkọ̀ ń pariwo pé ẹ dúró fún ẹjẹ́ àsìlọ̀ ẹ dúró fún ẹjẹ́ àsìlọ̀ wọ́n ní à ibi táwọn ti dúró ti tò àsùbá àmàlà ń sọ̀rọ̀ ilẹ̀ mà ti mọ́ kedere ọ̀sán mà ti pọ́n òórùn ti yọ òórùn tó ti kàtàrí lásìkò tá à ń sọ̀rọ̀ yìí ẹ wá jẹ́ àsàsùbà ńgbò nìyẹn ṣe tọ́lọ̀ nígbà Allah ọ̀dà ńgbà tí ọ̀sán ti wá pọ́n tọ́kígbà náà ni aláìlórí lọ́wọ́ aláìmọ̀wọ́n ara rẹ̀ màǹfààní ara rẹ̀ ẹyin tó dúró fáwọn èèyàn láti sin lọ àmọ́ wá wọn tí ń bi tí wọ́n ti ń sàlù àlà àárí wọn bi tí wọ́n ti ń ṣe sọ́láàtì ẹ̀yin ni ẹ mọ àjẹ́ndà tẹ sáìn lọ́dọ̀ Allah tó fi jẹ́ yín lógún pé ẹ̀ ń ṣe sọ́láàtì ẹ̀ ń ṣe kí mọ́ mo lu fámìlì ọlọ́pàá kò ní fámìlì ah la ilaha illallah ọba ni lọ́kàn jẹ́ fáwọn yorùbá kẹ́kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún ìsìn lọ wàláhì jùmọ̀ àjẹ́ndì mùsùlùmí pọ̀ lọ́jà ń tirẹ̀rẹ̀ àwọn eid bọ́ba dé àjọ lọ ni léyà ní ń bọ̀ yìí àdáwó àfihàn wàlákìn àìsìn lọ irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yìí wọ́n láti abẹ́ sí sẹ́wọ̀n káwọn eléyẹn ọkàn wọn balẹ̀ títí Allah gbogbo ńdọ́ba fẹ́ dá létí sáwọn kọ́ da kọ́ ká wọn kò sí tí ń bọ̀ látòkè sílẹ̀ ọgbà lẹ́nu rẹ̀ tó eléyìí túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ ẹ bá mara yín mùsùlùmí ẹjọ́ hàn látara ẹ̀sìn tẹ́ ẹ máa ń ṣe pé mùsùlùmí nìyí ẹ má ṣe jẹ́ ẹni tí wọ́n máa sanra rẹ̀ dànù gẹ́gẹ́ bí ọgọ́rọ̀ ọmọ tí wọ́n bí lórí islam lánàá wọ́n ti ṣe ń tanra wọn dànù lónìí tí wọn ò ní sin lọ́rùn tí wọ́n máa ṣe bí wọ́n bá ṣe fẹ́ yóò tún ti gègùn jà kalẹ̀ pẹ́nikẹ́ni tó bá pàkíyèsí òun lọ síbi lọ sí sọ́láàtì òní kọ̀ọ̀kan àwọn ọjọ́ lura àwọn pa tí wọ́n lọ ń ṣe fún ni àbí ọlọ́ọ̀ fẹjọ́ sùn ọ́nù tí ti jẹ́ ganan rí. subhanallah torí ẹ̀ kálíbà àríkẹ́ allah àbíkásí. bákan náà wọ́n tún mú àyà kan wá bíi allah rabbul alamin ló sọ pé yawma tabyaddu wujuhun wa taswaddu wujuhun ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù. òun náà lọ́jọ́ tó ṣe pé àwọn ojú kan funfun ní ti àpọ́nlé tí ó tàn mọ́lẹ̀ àwọn ojú kan sì ṣókùnkùn birikiti ní ti ìbànújẹ́ alkhawfu warraja wà níbí ká ní ìran kan pé à ń fẹ́ kójú tiwa náà tàn mọ́lẹ̀ ká sì máa bẹ̀rù kójú wa ńkọ́ kó ṣókùnkùn birikiti ṣe eléyìí a gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn àyà yìí kákìyèsí kájà ni tí wọ́n máa bẹ̀rù tí ó sì máa rán kàn lákòókò kan náà. فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون àwọn ẹni tí ojú wọn dúdú yìí tí ó sọkùnkùn burúkú ti yẹn wọ́n máa sọ fún wa ní ìsọfúnni tẹni tí ń panilẹ́kún. akafartum ba'da imanikum. ẹ àṣà ìgbàgbọ́ ni lẹ́yìn ìgbà tẹ ti kọ́kọ́ jẹ́ni tó gbàgbọ́. ìwọ náà tó ń sọ ní mùsùlùmí ló kọ tó sí lọ́ọ́ má. akafartum ba'da imanikum. tẹ́sí kẹfẹ́rí lẹ́yìn ìgbà tẹ ti kọ́kọ́ jẹ́ mùsùlùmí ni. ìwọ náà tó ṣe é pé ẹ̀ẹ̀kan júmọ́ à lọ́sẹ̀ ni wọ́n máa rí ọ mọ́sálásí ẹ̀ẹ̀kan láàrin ọdún lọ́jọ́ ọdún abẹ́rẹ́ méjì lọ́jọ́ ọdún méjèèjì onìkan lọ́jọ́ tí wọ́n máa rí ọ ní mọ́sálásí máa. أكفرتم بعد إيمانكم فسكتر لي بابوين فذوقوا العذاب بما كنتم تكفرون ẹ máa ya Allah wò nítorí ṣíṣe tẹ́ ẹ ṣe kèfèrí ṣíṣe tẹ́ ẹ ṣe kèfèrí sí. a eléyìí bá yàn lẹ́rù torí ẹ nínú pọ́ńpẹ́rù Allah òní máa gbélékílé òní máa yàn rẹ́kọ́rìn òsì ní máa jóye kóye ọjà ni tó ṣe pé ń ronú nípa àtúbọ̀tán rẹ̀ nítorí pé tí wọ́n bá ń jẹ́ ni tó ṣe wípé wọ́n rí ọmú lágbọn abìkan àbí agbọn míì kò sí tàbí ṣùgbọ́n ọ̀ padà pẹ̀sìn tì nítorí pé àti ìbàyàn jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ tá a bá wò sí títún yàn sí ẹni tó fẹ́ ba tiẹ̀ jẹ́ kò bùkátà àdánilẹ́kọ̀ọ́ kọ́ máa ń ṣe fún ọ ẹni tó fẹ́ kìtì ọ̀ ta kìtì ọ̀ fàya kò bùkátà kọ́ máa dọ́dọ́kọ láwọn ọjọ́ ọ̀sẹ̀ kan ike ẹ máa gbọ́rọ̀ lọ́n ẹ máa gbọ́ súnà nàbì sallallahu alaihi wasallam ń bọ́ yọkàn yọkàn sẹ́ndì kan ni wọn náà bá gbé yẹs ọba lọ́jíìkì mú náà ní lọ́jíìkì ọba lọ́jíìkìláìsì ẹ lọ́ba di kó sẹ̀sìn torí rẹ̀ ká máa bẹ̀rù ọjọ́ ojú ó birikiti. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون أنت يجيت وملا تمالي أصلا لجوا ففي رحمة الله أو ما بينك الله إلي رجاء هم فيها خالدون، إنه rẹ̀ wọ́n máa bẹ láéláé ọ túmọ̀ sí fún akẹ́fẹ́ nínú táwọn náà bá wọná tí ó jẹ́ mùsùlùmí tó sàṣìṣe àbá ìdá sàṣìṣe àtà ìdá rẹ̀ tó gbé wọná tí wọ́n padà yọ kúrò nínú náà tó bá ti jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ tán yàtọ̀ sí káfíìrì níjọ́ ní kẹfẹ́rí ọ̀wá jì ẹ̀ṣẹ̀ tiẹ̀ tán. ẹnìkan ń tabáwò dáadáa bóyá ọgbọ̀n ọdún ogójì ọdún àádọ́ta ọdún ọgọ́ta ọdún àádọ́rin ọdún ọgọ́rin ọdún àádọ́rùn ọdún ọgọ́rin ọgọ́rùn ọdún àbí àádọ́fà ọgọ́fà ni ló fi ṣe Allah tí kò tó káyé pé tó bá jìyà ayé ọdún tó fi ṣe Allah nínú náà jahannama ayọ̀ lọ sálì jẹ̀nà. nàdé yẹn fi twenty years tó fi ṣe lọ sọ yẹ kó ju twenty years lọ́nu náà ni. ẹ̀ dáhùn àtọ́ ah, bá ń pé abáfẹ́ wò twenty years is equivalent to twenty years twenty years ló fi ṣe Allah lọ jìyà twenty years kí ìyàwó sì le bẹ́sẹ̀ náà ṣe kí àmọ́ tó bá ti pé twenty years you are free ọ̀rẹ́ wá ságbọn kejì ọdún mélòó ni wọn náà fi ṣe Islam kó tó di kó o kú àdúgbò ọdún mẹ́ta ló fi ṣe Islam kótó di pọ̀ kú ológun ọdún ọlọ́gbọ̀n ọdún ológójì ọdún aláàdọ́ta ọdún ọlọ́gọ́ta ọdún àádọ́rin ọgọ́rin àádọ́rùn ọgọ́rùn àádọ́fà ọgọ́fà àádóje ogóje tí ọ̀yẹ́ kápẹ́tọ́dún iná bá ti pé kí wọ́n yọ wọn náà kó lálùjáná náà bẹ́bí yẹn sẹ́tọ̀ sẹ́nu ọ̀yẹ́ kí wọ́n náà gbẹ̀sán rẹ̀ gẹ́gẹ́ bí iye ọdún tó fi ṣe kíni tó fi ṣe ti Allah tọ́tọ́ bí àbí ọ̀tọ̀ bẹ́ẹ̀ bóńtọ́ máa ná ti wá tọ́ lójú yín ọdún mẹ́ta péré ló fi ṣe ṣé ìsọdún mẹ́ta náà lọ́ọ́ yẹ kó ṣe nu ná tó ní àbó ńkọ́ yọọ máa ṣe lọ ní khalidina fiha nítorí pé olórí ibú rẹ̀ àníyàn rẹ̀ ni pé tó ń bá ń bẹ láyé lọ láéláé kẹfẹ́rì ló wà máa ṣe lọ lórí àníyàn rẹ̀ ni ó sì máa jìyà láéláé mùsùlùmí náà àníyàn tiẹ̀ náà ní kí tọ́lọ́n bá fẹ́ràn kù láéláé ìsìláàmù ló wọ́n máa ṣe láéláé yóò máa wá jẹ̀gbádùn láéláé ní ìbámu pẹ̀lú àníyàn rẹ̀ tó dá lórí láéláé. ta ni wọ́n sábò sí sínú àwọn méjèèjì wọ́n sábò sí sẹ́nìkan ajẹ́jẹ́ àníyàn rẹ̀ ọ̀dà tọ́ntàn rẹ̀ dànù wọ́n á sọ pé bàbá yọ sí ọ yọ síta ni ó ń gbẹ̀ǹdì torí pé Allahu Rabbul Alamin kì í yọ sẹ́nìkan wọ́n gẹ́gẹ́ bíi ta ni gánà rí ọ̀yọ́ sí ọ ha bàbá bèbí ló pè ní a'udhu billah ọ̀là tó bá ti wá yẹ yín báyẹn ó lè ṣe kèfèrí kú kọ́ aláníyàn rẹ̀ dá àkèfèrí ò tiẹ̀ láníyàn tọ ìwọ mùsùlùmí náà o gbọ́dọ̀ máa ronú nínú ẹ̀mí rẹ pé ẹ ah, bóyá tí wọn ti ṣe Islam ọdún márùn máa tún ronú otherwise máa wo what will be the next choice ah kàn bá ń rò bá wọn òní wà lójà náà rárá ni torí kọ́ padà kú ń kèfèrí o ẹni tí wọ́n ti ń ro àìdá sí Allah irú àwọn eléyìí tó bá yá kò ní pẹ́ kò ní jìnnà ẹ̀ka ní tó lòun sọ Islam mọ́ gbogbo àti àti rídà tí wọ́n kọ́ Islam tí wọ́n láwọn ò sé má bí ṣe bẹ̀rẹ̀ fún wọn kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ má bàtí wá jẹ́ o tọ́ gbogbo alówó ká kí wọ́n tan ìmálẹ̀ sí ojú òun tó bá di dọ́gbẹ́ ndàlùkìyàmù ìmálẹ̀ bàbá ìmálẹ̀ tí kìí ṣe ìtọ́wá ládàra àtùpà àbábẹ́là àbí torchlight àbí nansẹ̀ ìmálẹ̀ tó tọ̀dọ̀ ọlọ́hùwà tọ́ ilé ìjọba bákan náà Allahu Rabbul Alamin ó ní. إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم dájú olúwa ẹlẹ́dàá rẹ̀ ayára fi ẹsẹ̀ jẹ́ ní o àti pé dájúdájú ó tún jẹ́ aláforíjì tí tún kẹ́ni a máa yára fi ẹsẹ̀ jẹ́ yẹn ó tún jẹ́ aláforíjì ayára fi ẹsẹ̀ jẹ́ yẹn kí ni túmọ̀ sí i alkhawf ká máa bẹ̀rù rẹ̀ nítorí tó bá fẹ́ yára fi ẹsẹ̀ wa jẹ wa á ti kọ́kọ́ parun láyé ń bì náà. bákan náà Allahu Rabbul Alamin ó tún á jẹ́ aláforíjì oníkẹ́ eléyìí ń fún wa ká máa ran kan rẹ̀ ká máa ran kan àti rí dáadáa gbà lọ́dọ̀ rẹ̀ nítorí pé àdéhùn tó le àdéhùn tó da àdéhùn tó burú àdéhùn tó jẹ́ pé aró ò lè gbá wọlé àdéhùn tó ẹgbẹ́ náà lára ń fẹ́ gbogbo ẹ̀ náà lọ́wọ́ lọ́dọ̀ Allah ilé ìjọba bákan náà. الله إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم نعيم جحيم نفس الوزن قسم كان لو بداد علم الصرف نعيم فعيل جحيم فعيل سيوا ندرك فعل فعيل فعولة أنا لما في سوسوان نيجي بتفعل وبوا ماضي ṣùgbọ́n tá a bá fẹ́ ti máa bí tá fẹ́ gbé lọ mudari' fa'ala gẹ́gẹ́ bí nasọ́ra yóò di yaf'ulu nasara yansuru fa'ala ó lè di fa'ila. fàcálẹ̀ ó lè di fàcílẹ̀ fàcálẹ̀ ní mọ́ọ́dí yóò di yẹfàcílù àbí kó di yẹfàcálù ó lè di yẹfàcílù fàcálẹ̀ hasaba yẹfàcílù yàxsíbù. ó sì máa wá ní fàáàlẹ yàfàáàlù lópin ìgbà tó bá ti jẹ́ ẹntì ń tọ́ka sí kíkún àbí gbígbófò inú dùn àbí inú bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó di fariha náà. No. أصبح فعل والذي يفعل حسب يحسب أصبح فعل يفعل يبي حسب يفعل يحسب أصبح من هو نفعول يفعل فعول يفعل يبي شرف يشرف كرم Mm-hmm. ya kurumu ba'ufa ya ba'ufu tọ níbí báyìí nígbà tí wọ́n sọ pé innal abrara lafi na'im fa'il fa'ala la máa fi wọn kan irú tí ń tá a fẹ́ wọn bá fi lé àfisàrò òṣùwọ̀n náà jahim katiri jim katiri ha katiri mim tí wọ́n jẹ́ usulu hadhihi al-kalima walakin àríkè ha sèmím hara sí àlékún kan ti wọbẹ̀ ọ̀nà níyà hara sí àlékún níyà lọ́sẹ̀ di kíni na'im jahim náà di jahim arafi mélòó ni arafi àlékún lédè Lárúbá naam mẹ́ta ẹgbàá huruf ziyada mélòó naam mẹ́rin ẹgbàá mẹ́wàá ẹgbàá ọ̀nà ni yẹt ọ̀nà ni sa'altumoniha bí wádìí yẹn ṣe wà gbogbo ara fi kọ̀ọ̀kan bẹ̀ nínú àwọn hurufu ziyada ni sa'altumoniha sa'altumoniha niha yáa ti wà ń bẹ̀ rẹ̀ jahim fa'il àbíkẹ́ sọ pé hànà ọ̀n wàtẹ́sílẹ́mọ̀n hànà ọ̀n wàtẹ́sílẹ́mọ̀n harafi mẹ́wàá wà ní. tàlẹ́ yẹ́wò máa ń ṣèhí mẹ́wàá tunu nǹkan sọ pé sa alùtùmọ̀ ní ha àbíkẹ́ ọ̀pẹ ní hànà ọ̀n wàtẹ́sílẹ́mọ̀n àbíkẹ́ ọ̀pẹ ní tàlẹ́ yẹ́wò máa ń ṣèhí àwọn hurufu ziyada nù mélòó mẹ́wàá torí rẹ̀ Allahu rabbul alamin ó ní innal abrara lafi na'im wa innal fujjara lafi jahim mo làwọn ẹni tí wọ́n ń ṣe dáadáa làwọn wọ̀ na'im ìkẹ́ àwọn ọ̀daràn kọ́bù làwọn wọ̀ jahim inú ya jahim waznu kan náà ni fàáyìl fàáyìl. kàlá kọ̀ọ̀kan yẹn innal abrara lafi na'im kí ni tọ́ka sí ṣé alkhawfu ni àbí rọjà rọjà pé àwọn ẹni tí ń ṣe dáadáa abúra wípé nù kẹ́ ni wọ́n wọ̀ eléyìí yóò máa mú káwọn náà máa ran kàn àmọ́ bó láti ran kàn káwọn náà jọ kàn nínú àwọn ẹni tí wọ́n ń ṣe dáadáa ìwé ṣe dáadáa àìdá ló máa ń ṣe ọgbà ìsìn ògbófin rẹ̀ mọ́ ọ̀hán ni wọn náà wọ nàáyìn bóyá jahim lọ fẹ́ sọ torí pé nafsul wazin wa innal fujjara lafi jahim àwọn ọ̀daràn kọ́ àwọn ọ̀wọ́ jahim. أفنجعل المسلمين كالمجرمين àwọn mùjìrìmùn yẹn àwọn náà látún pè ní fòjà àwọn ọ̀daràn àwọn àlè dọ́gba tó Allahu Rabbul ní ó ti sọ pé. fa فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية àwọn ẹni àkọ́kọ́ yẹn làwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tó yẹ pé òṣùwọ̀n ṣe wọn yọ tẹ̀ wọ́n pẹ̀lú pé dáadáa tán gbélé ayé ṣe òun lọ́pọ̀ ju àìdáa tí wọ́n ṣe lọ. فهو في عيشة راضية òun máa bẹ nínú sẹ̀mí èyí tá a yọnu sí níbo ni sẹ̀mí tá a yọnu sí wà nínú àlùjànnà tán ẹ rí ìdàkejì kọ́lọ̀ mọ́jà wọ ọjọ́ kan nù wá. وأما من خفت موازينه àwọn ẹni tí àwọn òṣùwọ̀n àwọn tó bá fúyẹ́ ọkàn rí gidigba gidigba ni òṣùwọ̀n rẹ̀ fúyẹ́ ó ju ìyá ẹ̀fọn lọ ìwọ ló rí ṣe irọ́ lásán ọkàn jẹun nínú rẹ̀ yóò bọ̀kọ̀ abọ́kọ̀ ọ̀daràn kìí sin Allah tó bá gbóúnjẹ yẹn mẹ́wàá kalẹ̀ yóò tún lòun òyò lẹ́yìn tó bá parí ẹ̀ ìwọ nìkan ọgbọ́n tó wọ ebi ni ọgbọ́n tó wọ ebi ń màmá jẹ tìyẹn mẹ́ẹ̀ẹ́dógún àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àwọn ẹni tó bá ti rí báyẹn tí kìí sin Allah ọkàn tóbi lásán gidigba gidigba ẹni tí yorùbá náà ní pé gidigbo sílẹ̀kùn ọwọ́ kọ́kọ́rọ́ àwọn náà òwe àwọn máa ń kòwé tó dáńgbà mi ọkàn rẹ pé wọn ronú dáadáa ni tó bá ronú dáadáa mi wọn mọ̀ pé akàn tóbi giriwo giriwo gbé ni wàlìjẹ́nà abẹ́gẹ́sì àfi ká ṣiṣẹ́ tí ó gbé wa wọ àlìjẹ́nà tó. So, ọ̀rọ̀ àtòbí lásán big for nothing ṣùgbọ́n àwọn iṣẹ́ rẹ̀ ó fúyẹ́ níwájú ẹ̀ fúfú lẹ́lẹ̀ atẹ́gùn gbèní tọ́ fa ọmọọ̀hó háwíyá ìyá rẹ̀ tí ó kó mára fà mára bí ìyá tí ṣe máa fọmọ mára ó náà níná háwíyá ọlọ́mọ ṣètìwá bẹ́ẹ̀ tọ ẹnì kẹta alákọ̀ọ́kọ́ rọjà fàámà máa ń wúti ẹ̀kìtà bọ̀ hó fàámà máa ń sọ́kù lẹ́tì máa wà zínú hó fàhùwà fèèrè ìṣètò rọ̀ríyà rọjà. وأما من خفت موازينه فأمه هاوية كنا نقول خوف kẹ́lí kọ́ ayé alukur'an méjèèjì ni mú papọ̀ kẹ́lí bá sọ ara yín kẹ́lí wà balance ẹ̀hẹ́ tó bá lọ sọ̀rọ̀ alẹ́ tó ń tí wọn pé tiẹ̀ dire bí oko àdúgbò kan ló kan ó ṣe rẹ̀ nìyẹn o nítorí pé tó o bá ti sin lọ tọ́kàn fọkàn sí pé ó rí dáadáa gbà lọ́dọ̀ Allah ó ti rà rẹ̀ nìyẹn ọ̀rọ̀ lọ́kàn dàbí ti Iblis rajim ni kò sí Allah níṣẹ́ wo pé ó rí dáadáa gbà ọ̀daràn paraku tẹ́lẹ̀ bá wa a wà láàrin al-khawf war ní gbogbo gbà. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعلم المؤمن ما عند الله من العقوبة ما طمع بجنته أحد ولو يعلم الكافر ما عند الله من الرحمة ما قنط من جنته أحد رواه الإمام مسلم anabi sallallahu alayhi wa sallam wọ́n ní tó bá jẹ́ pé olùgbàgbọ́ òdodo ó bá máa ro ìyà ẹ̀ṣẹ̀ tí Allah máa fi ń jẹ ẹlẹ́ṣẹ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ni. tọba ma bí ìyà tí ń bẹ lọ́dọ̀ Allah tó ti palẹ́ ti kalẹ̀ láti fi jẹ àwọn ọ̀daràn tọba ma bó ti ṣe pọ̀ tó ni. àti bó ti ṣe burú jáì tó máa tọ́ mi àbíjánná ti hi àhàd ẹnìkan ní sojú kòkòrò pọ̀ wọn wà lìjánná ṣé <laughs> ọba tó ní adúrú ìyá yìí lọ́dọ̀ láti wọn máa ran kan pa wà lìjánná kan lọ́dọ̀ ẹ má jẹ́ àfọkàn síbẹ̀ wọn. sòṣùgbọ́n táwọn ọ̀ma à ń kàn ń gbọ́ tí ọlọ́run ròyìn fún wa anábì náà ròyìn fún wa àgbà. ṣùgbọ́n ìròyìn tẹ rí yẹn kì í tó àmójúbà tó bá fojú rẹ gba nǹkan ọ yàtọ̀ sí kí wọ́n kàn ròyìn fún ọ lásán. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها ẹni tó gba ìlú kan kọjá ìlú ti di ahoro látàrí pé gbogbo àwọn ará abẹ ti kú tán òun wá ń sọ lẹ́nu rẹ̀ pé báwo ni Allah ti ṣe jí gbogbo àwọn èèyàn yìí lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ ṣáájú kó kọsọ́jú bá ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀ fa òtàkì fa amátẹ́hùlọ́ Allahu bá gbẹ̀mí rẹ̀ fa amátẹ́hùlọ́ mi àtàrẹ́. Allahu gbẹ̀mí rẹ̀ fún ọgọ́rùn ọdún thumma ba'atha lẹ́yìn ọgọ́rùn ọdún ló tún gbé dìde eléyìí jẹ́ àpèjúwe kan nínú àwọn àpèjúwe díẹ̀ tí Allah Rabbul Alamin tó ti fi lélẹ̀ fún wa nípa àwọn ẹni tó ti kọ́kọ́ ṣáájú kúnlé ayé yìí tí Allah tún dá wọn padà kó tó tún apá wọn. qala kam labith Allah níjọ́ mélòó ló ṣe tó fi kú lẹ́yìn ìgbà tó sọ́ńtọ́ sọ́ńjọ́ sí i. قال لبثت يوما أو بعض يوم ó ní àà ọjọ́ kan àbí àwọn wákàtí díẹ̀ náà mo lò ah wọ́n mi yẹn ṣe rí nù tí bá ti adúrò ọdún gbọ́rọ̀ tẹ́sẹ̀ nù sáré yìí tán ẹ tún máa wò ó pé ah ọjọ́ ah, mélòó náà la wá lò àbí níjó ah, lẹ́yìn wọ́ bẹ́ẹ̀ ń sìn ah, ẹ bá nà náà ni. قال بل لبثت مئة عام Allah wa sọ fún pé ọ̀rọ̀ orí bò ń ṣe ń wíyàn péjọ kan àbí wákàtí péréte kan ló lò ní ọjọ́ kan ọlọ́run ní kò rí bó ṣe wí ọgọ́rùn-ún ọdún ló ti lò. fanzur ila ta'amika wa sharabika lam yatasanna wọ́n jẹ́ tó gbé lọ́jọ́ sí omi mímu rẹ tó gbé lọ́wọ́ níjọ́ ta ló mú má bàjẹ́ àbá gbámọ̀lá rẹ kalẹ̀ lálẹ́ kọ́ má jẹ́ títí dalẹ́ ọ̀la kó wọ bí ó ti jẹ́ kó sì pàdé tọ́ba ti sí ìdérí lórí abọ́n ọkọ̀ gbọ́ àwọn òórùn kan tí ọ̀gbára mu wọ́n ló sì mà pé tí mo bá jẹ eléyìí sínú yóò ṣiṣẹ́ bọ́ǹbù nítorí di eléyìí ọ̀rọ̀ ra yẹra fún un báwo wá ní tó bá ṣe jọ méjì bẹ́ẹ̀ ó rí i pé àmàlà yẹn ò ní já àmàlà máa o ọbẹ̀ tí wọ́n ta sí kò ní jọ mà ṣùgbọ́n Allah ń ló mú oúnjẹ àti omi ọkùnrin yìí dúró fọ́gọ́rùn-ún ọdún wanzur ila wanzur ila himarika walinaj'alaka ayatan linnas máa wá wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ yìí afẹ́fẹ́ ọ̀sán mi kan fáwọn yìí wanzur ila al-'idhami kayfa nunshizuha thumma naksuha lahma máa wo àwọn eegun ẹ̀sìn rẹ̀ ń bá sì máa dì wọ́n pọ̀ bá sì máa so wọ́n pọ̀ oná ti kú ọlọ́run tó jí ni o lẹ́yìn náà tá a wà á dẹran bò ó. tọ́ báyìí ni Allah Rabbul Alamin tó ṣe ṣe fún arákùnrin yìí. فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير nígbà tó hàn sí wọn ni mo ti mọ dájú báyìí o pé Allahu alágbára ni lórí gbogbo nǹkan táwọn kò fẹ́ nu kọ́ ni anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha ẹ ẹ sọ pé bóòlù ọlọ́run ti wá di gbogbo eléyìí lẹ́yìn ikú rẹ̀ ẹ̀sìn ń pa àlọ́ irú nǹkan ti ń sọnù Allah wa fẹ́ fún ṣe sampo tẹ́ẹ̀rí bí Allah ti ṣe máa ń jiyàn torí ẹ̀ àwa nǹkan tá a mọ̀ ó kéré sí nǹkan tá a mọ̀ tó báyìí kí wọ́n ti fi àwọn àyà tán ti pa léṣe kalẹ̀ di àwọn ọ̀daràn hàn wá ní ẹnìkan oníran kan àti wàlùjẹ́nà tí káfíìrì bá sì máa bí irú ìkẹ́tí ń bẹ lọ́dọ̀ Allahu ti ṣe pọ̀ tó ni káfíìnì náà kò ní sọ̀rọ̀ ìtinú níbi àfihàn àlùjáná wa ṣùgbọ́n ààyè ààtà ààyè ààtà kẹfẹ́rí ò ní wà àlùjáná. wàlá yarda li ibadihil kufr Allahu kì í yọ́nú sí pé káwọn ẹrú òun kún ṣe kẹfẹ́rí sọ lọ́ngbọ́n o tán wí fún ọkọ gba ìsìláàmù tó fa kékọ́rí tó jáwé bọ́tí láti jọ máa bẹ́ńbẹ́ títí tẹ̀ kú kó kú kó ṣe rẹ̀ tẹ́lẹ̀ pàtàkì pé kó nífura má tán rẹ̀ dànù gbẹ́ńtọ́ bá fẹ́ràn ara rẹ̀ ó nígbà láti kú àfi ní mùsùlùmí. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون eléyìí túmọ̀ sí pé tọ́ba ń bi ọ́ pé báwo ni Allah ó sì máa jí àwọn èèyàn lẹ́yìn ikú wọn sampo kan sampo tún wà tàwọn ẹyẹ tọ́lọ̀ ń pa nabi Ibrahim alayhi salam láti ẹ̀ pé kó dúnbó oríṣi mẹ́rin nù wọn kó sì gún wọn pọ̀ kó sì pín ẹyẹ tó ti gún pọ̀ sóríṣi ọ̀nà mẹ́rin kó wá pè wọ́n kó pè wọ́n ló tí wọ́n ń jẹ́ sí i kìí ṣe ká pé ẹyẹ kan àti sọni mímì azọkan ní jáàkì azọkan ní saint morocco bísẹ zimbabwe sì ni káwá ní saint zimbabwe ó kọ wọn ó kọ wọn lẹ́ẹ̀fìfì wọn ó wíwí o àkàlà o àbí òye wa àṣà o ẹyọ olóńgó yẹ tí iná kẹsà ya gbogbo wọn wà bọ̀ lẹ́ni tí ń rìn bọ̀ ṣé o lè dúró tó ti fọ́pọ̀ tó ti gún pọ̀ tí wọ́n á pín sọ́nà mẹ́rin làwọn bá dìde dúró wọn bá ń bọ̀ tẹ́dúró de wa lọ́rọ̀ kata jọ sọ ẹ mẹ́jọ dé mi. واعلم أن الله عزيز حكيم wàá lọ mà dájú bí Allahu Rabbil Alamin òun náà ni olùlékè tó lékè gbogbo nǹkan ní ààyè rẹ̀ tó wà tó lékè gbogbo nǹkan láwọn orúkọ àtàwọn àròyìn rẹ̀ tó lékè gbogbo nǹkan pẹ̀lú sẹ́tì máa ń ṣe tẹ́nìkan ò tó lè ṣerú ẹ̀. hakeem olóyè ọlọ́gbọ́n tó dópin tó ṣe pé kò sí nǹkan kan tó lè nírú òye àbí ọgbọ́n ti Allah torí laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ilé ìjọba àwọn. tó ń ti pé àwọ̀ ò máa irú bí àti ń bẹ lọ́dọ̀ Allah ti ṣe tó a ò sì máa bí kẹ̀tì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ti ṣe pọ̀ tó àwa tá pé gbogbo ń sọ fún wa ni àwa ò sì fẹ́ jìyà ìkẹ́ làwa ń fẹ́ ìdí inú táwọn fi ń ṣẹ̀sìn Islam tiwa jẹ́jẹ́ àwọn yìí sì yí ọpọlọ òfìfo bọnú bí tí ọpọlọ ọba ti láàyè torí ká má bàa lọ sàṣetẹ ká má bàa rí bọ fọdànù torí ẹ àmọ́ wọn ara tiwa eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ torí ẹ ló sọ wánú àdéhìí ká tó fẹsẹ̀ rìn lẹ̀ wípé ní gbogbo ìgbà táwọn èèyàn bá péjọ báyìí tí wọ́n ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ nípa ìsìn wọn Allahu Rabbul Alamin a máa mú ká àmàlẹ́kà ọ̀rọ̀ kiri ká wọn. ìkẹ́ Allah yọrọ kiri káwọn Allah wọn máa dárúkọ sọ̀rọ̀ wọn níwájú àwọn ẹ̀dá tó ga tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ Allah wọn máa bí àwọn màláíkà pé àwọn tí wọ́n péjọ yìí tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà anábì sallallahu alaihi tó ń ṣàlàyé fún wa kí ni tí wọ́n ń fẹ́ tí wọ́n ń fi lọ ọbẹ̀. amalekọ sọ pé alìjáná rẹ ni wọ ọlọ tí wọn ti rí rí ni wọn ò rí rí ajẹpẹ tó bá pé wọn rí rí ni wọn àbáran kan àti wọjú etí wọn ń ṣe yìí lọ kí ni wọn bẹ̀rù iná wọ ọlọ́ọ̀hún ni ṣé wọn rí rí ni wọn rí rí ayẹpẹ máa rí rí wọn ò bá sádi ọlọ́ọ̀hún níbi àtiwọn náà ju bí wọn ṣe ń sádi rẹ ní ìsìn lọ torí ẹ jẹ́rìí sí o mo ti forí jìn gbogbo wọn. àwọn mọ̀lẹ́kà sọ pé àti lágbájá dóòlà tàmẹ̀dùn náà kí ló ṣe wọn àwọn èèyàn wá ń jojúmọ́ lẹ́bi ìwọ́ tó ẹ pé sáǹsá ni o ìdákùrẹ́kù máa sà bóyá ń jọ tíyàwó rẹ̀ bá dánú bí ọ lọ́mọ wá sí ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀tọ́rí ilé ń bọ́rìn o sì fẹ́ nǹkan tó ẹ kọ́kàn lọ sí ọmọ ọlọ́mọ lẹ́sìn àbí ẹ̀rí ọtọ́kọ agbọ́rọ̀ ọlọ́njọ́ <laughs> tó Allahu Rabbul Alamin nígbà táwọn ọmọdé kan bá rí àfi lágbájá táwọn ẹ̀dọ̀dọ̀ là kéé wá àfijọ́ ọdún rẹ̀ bá bàjẹ́ Allahu wa dáhùn pé atọ́ náà àforíjì torí kí àwọn tí ń péjọ kẹ́kọ̀ọ́ yẹn àwọn èèyàn kan ní tí a kì í bá wọn rìn ká mọ̀fọ̀ torí ẹ gbogbo ẹni tó bá wọn rìn sọ́jọ́ òun náà sórí rẹ̀ àwa wíṣán bọ́ọ̀lù ni wọ́n ń wò wọ́n ní gbogbo àwọn léèkì léèkì léèkì lóyìnbó wọ́n ti gbà tán ó wá dùn ẹ́ pé àsìkò tó ń gbà lọ́wọ́ yẹn àbí òye yín tó ń fi ka máàkì yẹn tó fi pé àbí òye yín ó wà bízì lálẹ́ ẹjọ́ yẹn torí ìtàn ti ẹ̀gbá ní England àbí òye wa sọ wípé eh, Manchester City àtàwọn Tottenham tí a ń gbá bọ́ọ̀lù yẹn Tottenham lọ́kọ́ jẹ́ wọ́n méjì wọ́n ròyìn fún mi mẹ́rin mi dẹ̀ fẹ́ lọ wò àwọn ilé bọ́ọ̀lù náà pé àwọn á replay rẹ̀ but tẹ́lẹ̀ hundred lẹ́ máa fi wọlé times ten hundred times ten equals to one k máa wò wọ́n sọ̀rọ̀ ọlọ́ wọ́n sọ̀rọ̀ ànábì bọ́ọ̀lù ni wọ́n fálà fún ọ̀gbádùn ọ̀la ọ̀gbádùn ọ̀gbádùn ra bọ́ọ̀lù àdánù bọ́ọ̀lù òfò àkómọ bí wọ́n ti gbé wọ́n ti gbé gbófò wa tí wọ́n lẹ́kọ̀ọ́ lójú méjèèjì tòfò ajẹ́pọ̀ náà lọ́ọ́ agbáyé kan àwọn kan ti ra tíkẹ́ẹ̀tì báyìí wọ́n láwọn lọ́kọ̀tọ̀ kí ló dé àwọn ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ní tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ gbá bọ́ọ̀lù ni aláìlá ìlọ́wà adúrú owó lórí irọ́ ẹlòmíràn tó ti máa gba yọ̀ǹda alẹ́ ń bí sẹ́ẹ̀ bọ́ba ti lọ ẹ̀yẹn lè ìṣòro ẹni tí ọba ti ka sẹ́kún tó pé bọ́ọ̀lù lọ́kà sọ eléyìí yọ̀ọ́kà máa fi yọ̀ọ́kà máa bá sẹ́jẹ́ máa ń lọ lé ìjẹ́bù ẹ má ti lè ẹ má pẹ́ gbọ́rọ̀ tiwa o àmọ́ ẹ má máa ń tẹ́ fẹ́ fi lé ẹ má fẹ́ fi lé ọjọ́ bó ṣe jẹ́ mọ́ náà torí ẹ̀ eh, ó dájú pé ìkẹ́ ń bẹ lọ́dọ̀ Allah ọ̀pọ̀ ìyà tí sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó bọ́ àyà ṣùgbọ́n mùsùlùmí mùmìnì ẹ kú oríire kọsẹ̀ dìgbà tá a bá rí káwọ́ tó gbàgbọ́ ó ti tó wa pé Allah sọ bẹ́ẹ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam wí bẹ́ẹ̀ tí ń bá ń bá wa sọ yọ̀ọ́ dàbí ìgbà tá à ń wò náà ni torí ẹ̀ lọ́lọ́run ṣe yin àwọn olùgbàgbọ́ òdodo pé alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun. nínú ìmánì tó pamọ́ pọ̀ táàrí táàsì ń gbàgbọ́ nínú rẹ̀ ní Allah àrírí ẹnìkan ò rírí kò láláfiwé kò láláfijọ́ àtìgbàgbọ́ àwọn àròyìn tó fún wa nípa ara rẹ̀ èyí tánàbí sallallahu alaihi wasallam tó fún wa nípa Allah agbáwọlé à ń lò àfi bí ìgbà tó ṣe pa àti rírí bákan náà a rí i pé wọn làwọn mọlẹ́kà wà àrí wọn rí àgbà wọn gbọ́ wọn fún ànábì kọ̀ọ̀kan tíra nínú àwọn tí wọ́n fún tíra táwọn àríwá ń tẹ́ mú bọ̀ ni. ẹ̀mí fáwọn kẹfìrí ńgbà táwọn ọ̀gbá gbogbo eléyìí gbọ́ làwọn fi máa mú àwọn àbéèrè tí wọ́n fi dáni wá fáwọn ànábì ọlọ́run. wọ́n là gbọ́ gbọ́ àfi tó o bá mú kí omi ìṣẹ̀lẹ̀ rò kọ́ máa ṣiṣẹ́ jáde ń lò wá ìṣọ́ ọmọ kílẹ̀ aṣálẹ̀ làwa wa. àbí káwọn mọ̀lẹ́kà fún ọ̀nà àgàsọ̀ wá sílẹ̀ láti sánmà ká máa rí bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ kí wọ́n á mú tíra tó ní wọ́n fún ọ kí mú lọ kí máa mú bọ̀ láti sánmà kí wọ́n fi lé wọn pé ókè ókè àwa bìlì wẹ̀ báyìí <laughs> torí pé àwọn ọ̀gbá ń tọ́pamọ́ gbọ́ àwọn wò pé tí wọn bá ti ṣe gbogbo wọn ni ọyẹ kó o ní oko kan tó pé góòlù àti fàdákà kan á rí nínú rẹ̀ kì í ṣàgbàdo àtẹwà bá subhanallah sọtẹ yẹn bá ti gba ntọ́ pamọ́ gbọ́ ẹ̀rí pọ̀rọ̀ rẹ̀ oníjọ tí ìwà rẹ̀ oníjọ tí yọ máa ṣe kèfèrí ni kọ́lọ́ yẹn lẹ́dàá kọ́ máa yà wá ń kèfèrí torí ẹ̀ ìkẹ́tì ń bẹ lọ́dọ̀ Allah ọ̀pọ̀ ọlọ́run dákun má sá àlìjánná lè wọ̀ wá kí èèyàn bá rà àlìjánná wọ̀ ẹ̀yọ́ dàbí ìgbà tí kéèyàn máa lọ lùkánì wọ́n á jẹ́ pé o sì lówó tó o lè fi wọkọ̀ o sì ti wọkọ̀ lóòótọ́ àwọn ọlọ́ṣà bá da yín lọ́nà wọ́n gba gbogbo owó ọwọ́ rẹ̀ wọ́n gba gbogbo ẹrù rẹ̀ ọ̀pọ̀ ọlẹ́kùn ọ̀wọ́ arẹ́nìkan ràn ọ́ lọ́mọ́. lórí ìrìn àjò yẹn tó tún fi lè wọkọ̀ míì wọ́n á jẹ́ pé ẹsẹ̀ iná lọ padà rìn débi tó lọ ọwọ́ bi àwọn èèyàn léèrè wọ́n á fi yọ pé ibi tó ń bọ̀ náà ló ti dé yìí kò ní máa bí ó ṣe dúpẹ́ fún Allah tó bẹ́ẹ̀ làpèjúwe jàmá ẹnikẹ́ni tó bá kú oríire má wa ọlọmọsí wa lọ máa ná. tọ ọ dàbí ìgbà tó jò ti ń fọn báyìí ẹ jẹ́ kí ẹni tó bá ní béèrè méjì èèyàn méjì mẹ́ta tó bá ní béèrè kún tètè sí عليكم السلام tọ́ba jẹ́ pikin. nígbà tí sọ gbogbo eléyìn ẹgbẹ́ eléyìn ẹ ṣèbéèrè ọba o mùsùlùmí tí ọba ti lóyún jẹ́ mùsùlùmí irọ́ lásán ó ní ọba tí ń sin Ọ̀ṣun Òṣogbo àbọ̀sùn gbogbo ibi tọ́sùn sáde ní ti tó máa lọ mọ́sálásí náà lẹ́ẹ̀kan láàrin káti ẹ̀ pé lọ gbogbo gbà tọ́ba kú sáwọn mùsùlùmí lè péjọ ṣe sọ láti sí la láti dáhùn rẹ̀ kéṣe gbogbo nǹkan là á máa ń sọ ní ká sí aṣọ lójú ìwé e, eégún rárá a máa ń pòwe a máa ń pàtàmà a máa ń sọ ẹnà èdè wọn náà bá ti gbéde yorùbá ti máa ń tà ń sọ ṣe sọ láti ti tà ní la pé kí n náà. alaikum salam ọlọ́run ní fóònù tí máa ń pe sọlẹ́ lásìkò sọ láti kọ̀ọ̀kan ǹjẹ́ gbà tí fóònù wa bá ń pe sọ láti tí èyí ṣe pé ẹni tí ń pe sọ láti ní ń pe sọ láti á máa dá lóhùn á dá lóhùn tó bá ní bá ń pè sí àmọ́ bíi ti kẹ́ ẹ lọ gbé sí ẹnu máìkì mọ́ṣáláṣí kọ́ ẹni tó pèpè fún sọláàtì ni wọ́n máa pèpè fún sọláàtì àmì ìta ti ṣe mọ́ fóònù lára tá à ń kàn gbọ́ níbi tá a wà tásìkò sì já sìkò sọlá àmàdáhùn á sì gbalada inshàlá ìgbà míì wà tó yẹ pé bẹ́ẹ̀ ṣe prógráàmù fóònù míì òun náà ní pé tó bá di ní àsìkò ọgbọ́hà sẹ́mi kó àìpé sọ̀láàtì fún bọ́hà àsìkò bọ́hà yẹn yóò tún máa pè sọ̀láàtì ẹ má dáhùn nítorí wọn pe sọláàtì fẹ̀yìn tó bá jẹ́ pé sọláàtì bọ̀há náà bá fi ìpèpè yẹn sùn ó ti di bídà wọn sì lè máa ṣe bídà àkàdáhùn mo rò pé yé wa bí ká máa pe sọláàtì lásìkò rẹ̀ ni ẹni tí wọ́n á pe sọláàtì wọn á sọ pé ashhadu anna aliyahu waliyullah ọ́p kọ́kọ́rọ́ bẹ̀yìn ajá jẹ́ nu àní dáhùn mọ́ o tọrọ rẹ gbé lélẹyìn o kéde sọ láti tọ́lọ̀ fi bí àwọn mùsùlùmí ní pèpè lọ́ọ̀dì rẹ o kéésì lẹ́yìn nìkan láì ní dáhùn tí èpè tán wọn kọ́ máa pè sápò àrẹ ẹlẹ́yìn ìjẹ́bù sí jù náà ààrẹ ikùn sọ̀rọ̀. èèyàn fẹ́ bá wọn. Thank you student yẹn ní ìdánwò yẹn le. Ah. bọ́ọ̀ ló sì lọ bá gẹ́sẹ̀ béèrè nù nípa ó tó kú ẹnikẹ́ni ọgbọ́dọ̀ bọ́ ṣe ìdánwò ìdánwò ọmọ túmọ̀ rẹ̀ ni níta nkọ sínú ìwé mu àmàna ni èmi láyè mi these are my achievements. sọ yẹ wa wọ́n lẹ́nu mi ò sì wá bá ń sí tọba fi lè lórúwé ẹ̀rìn tó fi wọ yunifásitì tó lórúwé ẹ̀rìn tó fi ríṣẹ́ haram ló ń jẹ ẹ tẹbílẹ ayé lásán ni jọsọ àyíká nẹpọ àká lọ bá sìkú ara rẹ jẹ sí yé wa màǹgàṣánná fẹlẹ̀ ìsàmìnà gbogbo ẹni tó bá ti jàǹbá wa lè jọ kàn nù wa. lónìí àwọn kan wà tẹ́sí pẹ̀lú jàǹbá yẹn náà fi ní waec pẹ̀lú ìjàmbá yẹn wọ́n fi ní neco ẹ̀mọ́yé tí nǹkan kan ò sí gan tí wọ́n lọ bá kọ waec àbẹ́yìn sẹ́ wọ́n sẹ̀ bí ẹ̀yìn ẹ̀mọ́yé ẹni tí nǹkan kan ò sí tí wọ́n lọ bá ṣe neco ẹ̀mọ́yé tó ẹ pé fọ́tò fọ́tò níbẹ̀ lára waec àìmáyé lóríṣiríṣi tí wọ́n lọ bá ṣe jáàmù even university level àìmáyé tẹlómi lọ bá wọn kọ exam wọ́n ti wá jáde lónìí ẹ ti wá gbọ́rọ̀ lọ ẹ̀rọ ọlọ́run ti wá ń bá wọn báyìí ẹjọ́ sàmú níbèrè kan ní <laughs> màá sì fẹ́ kẹ́ ẹ dákun kẹrọ abáǹfarabalẹ̀ dáhùn kò burú kí ni béèrè rẹ báyìí báyìí báyìí báyìí àbá àmọ́ farabalẹ̀ haram náà mo rò <laughs> haram ni gbogbo owó ẹ̀rí haram owó tó bá fi ń kọ́ haram lónìí wọ́n mọ̀wé ọpọlọ lọpọlọ ló lò nígbà máa ń tọ́ ba nàìjíríà jẹ náà àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́ wọ́n á ní wọ́n specialist ẹlòmíì sì ní specialist even gan wọ́n tún bá lórí university long essay tí wọ́n máa ń kọ́ láwọn faculty mi tí wọ́n bá fẹ́ jáde school ẹlòmíì ni ọba kọ́ wọ́n tún bá lórí master's degree field research nípa ẹlòmíì eléyìí léèrè òun ti ṣẹ́jú mẹ́ta pẹ̀lú ẹ̀ tó lọ bí lé kí ọkàn sọ fẹ́ lómi àwọn ní ọba kọ torí ẹ̀ lẹ́sẹ̀ rí kí ọmọ sọ pé òun jáde ní lẹ́vù kan ẹ̀ ní rí ẹ̀kọ́ yẹn lórí ahọ́n rẹ̀ ẹ̀ ní rí ẹ̀kọ́ yẹn lára rẹ̀ ọ̀pọ̀ Nàìjíríà yìí ọ̀pọ̀ bàjẹ́ ó ti àwọn apọ̀ ó ti fẹ́ lékele ńlẹ̀ Yorùbá yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ojú tí mi máa fi wá àwọn Yorùbá nígbà tí n ti kó alẹ́ Yorùbá ni pé masha Allah wọ́n gbárí gidigidi wọ́n mọ̀wé púpọ̀ àsọlódò púpọ̀ pọ̀ mọ̀ à ń gbọ́ pé wọ́n máa bá wọn ṣe orí olórí wọ́n bá ṣèdánwò ẹsẹ̀ lẹ́sẹ̀ léè tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ ìwọ́n tó bá ti ṣerú ẹ̀rí ó ti dàgbà ju kó tún ajókòó lọ ó tún tún dánwò yẹn sí tó fi gbàwé ẹ̀rí tiẹ̀ mo rò pé yé wa tó o bá jẹ́ pé nìkan lọ́bọ̀ ọkọ mangosana fẹlẹ́ ìtàmínà naam. aleykum salaam èèyàn san padà ni tọ́lọ̀ ń bá kọ́ pẹ́ni tó ní nǹkan yẹn yọjú tó sì ròyìn rẹ̀ tó dàbẹ̀ ti ṣe rí nígbà tẹ́ rí káyìn ẹ sọ ń tó ṣẹlẹ̀ fún tó bá lò wọ́n gbá nǹkan tó ẹ fún ilé ìjẹ́bù sí jẹ́ àwọn nǹkan tán ní kí ẹ má mú ẹ má mú kí nǹkan yín sọnù lọ́dọ̀ alálàájì ni àbọ̀ sọnù lọ́dọ̀ ẹni tó wá sí Madina kó lè ba aláǹfààní àti ṣe sọ̀láàtì ní mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam àfi wé ti alálàájì tí nǹkan bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ máa mú àyàfi tẹ bá fẹ́ fi wẹ́lọ̀ tẹ́ fi rẹ̀ ní tó ni bákan náà tó wá ké màálù lọ ẹ má mú o ni ẹ má mú nítorí pé àwọn eléyẹn táǹkì oúnjẹ wà nù wọn tí wọ́n máa kó oúnjẹ pamọ́ sí. Si àbí irú èrí mélòó lẹ fẹ́ rà fún màlúù ká tó pé rà fún mi. bákan náà omi tí wọ́n mú tún bẹ́ẹ̀ nu wa àwọn ẹranko kan ní tọ́lọ̀ ń dá pé wọ́n lè mú omi kó pamọ́ sínú táǹkì reservoir àwọn tí bá nídìí ẹ̀ wọ́n pọ̀ wá síbi tí ti nídìí ẹ̀ wọ́n sọ àgbè mi. wọ́n sì ní pátákó kan lẹ́sẹ̀ tí fi lè dìfẹ́ǹdì ara wọn gbẹ́rù koko kíní kan koko à wọn àti ràkúnmí wọn jọ fojú ara wọn rí ìmọ̀ ni bóyá ràkúnmí gan ti pa kótó di pé ibi tó ń ti bẹ̀rẹ̀ pé kíní kan ibi tí ń ti rọrùn rẹ mu àfa ràkúnmí lè ti fa orí ẹ̀ yọ so àwọn ẹranko yẹn ni màmá bí àgùntàn ní ìsìn ewúrẹ́ anábì ní kẹ́ mu torí tẹ́ ẹ bá mu ó ṣe ti kẹ́lómi ọ mu àbí kọjá pé kòkò ní ọ̀jẹ̀ mọ́ yín lọ́wọ́ àmọ́ ẹ bá ti mu tó nìkan wá yọjú ẹ̀ ń sì ẹ ti wo láta ẹni tó nìkan wá yọjú ẹ sọ àwọn alápàjẹ èló lowó ẹ ẹ dáwó rẹ padà fún náà. ètò túmọ̀ sí pé àyè ò sí fún yàn jẹ adìẹ tó wá wọnú adìẹ yóò fi lọ ma ọ adìẹ adìẹ tí máa yé tí máa pa ma àti wọn àtàwọn ọmọ rẹ̀ wọ́n ti lọ twenty something so ẹ wá ní ẹ̀mẹ́ni tó ní ṣé ẹ̀yin náà ń fi lẹ́kọ̀ọ́ máa rìn jáde lọ́nà tó ṣe pé ẹni tó nínú òrì tí a kò lè ìwọ lè lẹ́wù tó ẹ mú mọ́lẹ̀ kọ́ máa máa rọrùn tó túmọ̀ sí kẹ́yìn gan ẹ ti jalè. So, ẹ̀fà díẹ̀ lẹ̀ bó ṣe rìn wá lẹ́yìn kó rìn lọ lé olówó rẹ̀ ìhànà tí yẹn ti ń tọ́jú látijọ́ ẹ̀ ń tọ́jú ebó ń bá wọn tọ́jú ẹ̀ tani tó ní nǹkan bá dé kí lọ́ọ́ yẹ ká ṣe ká nǹkan rẹ̀ fún ni kí ló dé láti ti pé yàá díẹ̀ ń jọ tọ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ní ẹyẹ ẹlé ẹyẹ ọ̀kan àbí méjì ẹyẹ ẹlé wa ń di mẹ́fà látàrí oúnjẹ tẹ́ ń dalẹ̀ látàrí ṣúgà tẹ̀ ń fi sómi wọn torí àwọn ẹyẹlé àtẹyẹ àdàbà tí wọn bá ti ń fi ṣúgà sínú omi wọn wọn tún lọ máa kó àwọn míì wá ni ẹ máa pẹ́ yẹ ẹlẹ́yẹ ni wọ́n kó wá lé yín ẹyọ kan ni wọ́n ní àbí méjì gbọ́dọ̀ tí wàá di púpọ̀ ṣé ẹyin tí wọ́n ń yí ọmọ tó pa náà ló tó bá ìwọ tún wàá máa kọ́ lé fẹ́ yẹ ẹlẹ́yẹ ó lè ní kí káfíńtà ọ̀bọ̀ kẹ́kọ̀ọ́ akótí ogun dáadáa tó lè gbà tó fífítì ṣe olè lọ́fẹ́ jà àbí èso lè olè ní ọ̀ so àfikọ́ jáwọ́ ń di olè Islam ọ̀farama agbo ọba àgùntàn rẹ wálé kó n fẹ́ wá malé rẹ̀ pé táwọn bá bí friend ara wọn kó wọn máa ma bí tó wọn wá sí lẹ́yìn bá mú malẹ̀ tó tiẹ̀ dá báwọn ó lè máa bá wa sọkọ fún àwọn àgùntàn yìí ó lè ní àbí èso lè olè ní tí wọ́n bá wá mólè yọ parọ́ àbí òní parọ́ pé actually ó rìn wọlé wa sí lélẹ̀ títí kọ lọ yọ parọ́ yìí so olè náà ni ọ so fi ẹran lẹ̀kẹ̀rẹ̀ ọmọ lọ rẹ̀ irú rẹ̀ ẹran ti sọnù púpọ̀ láwùjọ látàrí àwọn àwà burúkú bá ẹja bẹ̀rù Allah ilé ìjẹ́bù sì jẹ́ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أبو ميلا الله أكبر الله أكبر الله أكبر